وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداء الله عليكم

قال رسول الله صلى الله عليه وسلم اذكر على قلبي خير الصلاة أي الصلاة وخير الرجال واختحشر الحاكم النبي صلى الله عليه وسلم صلى الله عليه صلاة كثير من قوة الجمعة صلاة كثير على قلبي lọ́wọ́ èyí ó bá rọrùn jùlọ ní pàtàkì ó mọ̀ ní orí wa bẹ́ẹ̀. Àlẹ́ ìwọ̀n ló sọ́dọ̀ ọ̀la ọ̀la ọ̀la nígbà rí ọ̀la ní ìṣúná ó ti ní ẹ̀kọ́ ìdí àràbà lóore nígbà tí ọlọ́dún bá lọ́dà rí òun fẹ́ẹ́ fẹ́ẹ́ tàbẹ́tẹ́ ìpariwo eléyìí lágbà lọ́wọ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ púpọ̀ àti ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́rùn láì fẹ́ lọ́rùn tó òní ìṣeré ìfẹ́ púpọ̀ ó ti fẹ́ sí ẹ̀yìn tí afẹ́fẹ́ yìí bá ti rí àtàgbé àti ìdí ọ̀làjúwà. Alhamdulillah wa rahmatullahi.

àbí ojú pé arábìnrin yìí fẹ́ kọ́ kíláàsì lẹ́nu tó ní. ìfẹ́ níwájú ọ̀dà lọ́dọ̀ ọkọ ẹ̀jẹ̀ kó yọ̀dà tó máa lọ. ìwé kókè ló bẹ̀rẹ̀ sí ọkọ̀ pọ̀ kalẹ̀ tó dábàá àti ìbàdàn. ṣé ṣé tó wà ń lọ ṣáìsì lásìkò náà àwọn yóò dàpadà tó ní àbí ìdí tó sanwó hajj rẹ̀ ẹ̀kọ́ wá sí wọn lórí rẹ̀ sábà lọ́jà rẹ̀. lápẹ̀jù ní sèré èyí náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ obìnrin èyí wọn tó ń sùn wọlé ní àyẹ̀ ń tẹ̀lé. wọn lọ fẹ́ ọ èyí yà padà ẹ ẹ tó lè sọ padà tó wa. bẹ́ẹ̀ náà ni wọ́n ti di wọ́n tó wá sí wọn hajj láti kó náà ó náà ní bẹ̀rẹ̀ ó lè gbà padà tó wa. wọ́n lọ́wọ́ sí àlàyé àwọn ẹ̀sán. àdókòtò àlàyé òfin ọlọ́run ni wọ́n ní òfin ọpọlọ náà dáhùn lágbára ọwọ́ lè gbà á wọ́n á gbà tó wọ́n kò bọ̀ àbúkù ọlọ́run ni àtàlù ọlọ́run ti ọkọ̀ náà dá wọ́n á gbà tó ọlọ́run náà ọlọ́run náà. Àwọn asopọ̀ náà ni àwọn aláìsí ìjẹ́ ní ayé ìjẹ́ ní yóò àwọn òye náà bá àwọn fún wọn náà ni. pé ẹ̀yà lọ sẹ́ gbàgbé àti owó kẹ́rin owó ẹ̀sìn náà wọ̀ ọlọ́run tààlà ọ̀sán ìhànà tààlà ọ̀sán ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro